a dúpẹ́ a dúpẹ́ a dúpẹ́ a dúpẹ́ means we're grateful a dúpẹ́ means we're grateful ẹ ṣé gan a dúpẹ́ ẹ ṣé gan a dúpẹ́.